báyìí náà ni ìbọn mi ró torí pé fún gbogbo ẹ̀yin she lovers ẹ mẹ́tì lọ síbi kan torí pé mo sì máa wá ọyìn alright bí báyìí ẹ bá mi ẹ jẹ́ ká lọ ṣe kiri ẹ ká lọ gbọ́ sórí tipsy ẹ ká lọ rock ẹ dẹ ká lọ rock ẹ díẹ̀ à ń bọ̀. bí ọgbà gbájú orin tí wọ́n ṣe kí ni tí wọ́n bá mi fi sí látòkè lọ fún ẹ fún gbogbo ẹ̀yin fans wa náà ni gẹ́gẹ́ mo yẹ sọ fún gbogbo ẹ̀yin fashion lovers kò tí ì tán ó sì kù kí ló ń bọ̀ ni mo ti wá fẹ́ mu lọ́tẹ̀ mo ti wá fẹ́ continue lórí ẹ̀yin tó yẹ pé yes ẹ láwọn pointers àwọn wet looks kan lóríṣiríṣi nílẹ̀ wà wọ́n wípé ah èmi tí mo like máa wọ shoes mi ìfẹ́ kí shoes mi kó ṣe kí ni kó mi ìfẹ́ kó ga jù mo like wet look mo like ẹ̀ simple but tí bá ti wọ̀ ọ́ má dàbí pé mo fẹ́ yọ ṣubú ah ah hell no ẹ má wọrí ìyẹn tẹ̀ ti ṣe kí ni ó ti over kí lẹ máa ṣe sí tó bá pẹ́ yín wà nírú eh, situation tó yẹ pé tí ẹ bá ti wọ shoes sórí àwọn pencil skirt yín tán ẹ wá realize pé ọwọ́ bàtà ẹsẹ̀ yín yọ ẹ kọra mú bàtà yẹn ẹ mú paper. lábẹ́ ẹ ra scratch ẹ díẹ̀ ah, ah, ẹ bá ti scratch ẹ níwọ̀nba kò lè bàjẹ́ wọ́n yẹ kẹ́rù báyìí abẹ́ bàtà ni mo ní kẹ́ scratch o ẹ̀ abẹ́ ibi tí ó wà tó ra point díẹ̀ ibi tó flat yẹ pé òun gangan lẹ fi ń dúró ẹ ra mú sandpaper fi scratch ẹ̀ díẹ̀ tẹ́ bá ti scratch ẹ̀ níwọ̀nba ẹ wo ọ máa ma grab ni tẹ́ bá ti ń lọ a máa grab ẹ ní kò ní slip kò ní wà slippery mọ́ kò ní pé ẹ̀ ń wọ bàtà ó máa dàbí pé ẹ fẹ́ yọ̀ ṣubú mọ́ ó máa wà firm lẹ́sẹ̀ yín ìyẹn ẹyọ kan èkejì ni pé fún gbogbo ẹ̀yin tẹ́ bá wọ̀ pé ah mo fẹ́ sáré jáde mo ti kó bàtà mi mo ti fold àwọn aṣọ mi bóyá fẹ́ lọ ṣe one week níbì kan ni ọ̀bùn tẹ̀yẹ́ pẹ̀ ń travel fẹ́ lóṣù kan ẹ̀ dẹ̀ ti park àwọn aṣọ yín bọ̀ nínú same bag yìí náà lẹ́wọ̀n pẹ̀ tún fẹ́ kó àwọn bàtà sí ah, ẹ̀ ń pò sí báyìí fẹ́ clean footwear ìsàlẹ̀ footwear máa ó máa dọ̀tí díẹ̀ ẹ ẹ mú sharkap kò yẹ yín sharkap àbí àwọn àwọn àwọn airnet kéékèèké kan tó máa ń dàbí sack ìyẹn tẹ ó máa ń dàbí air sac. báyìí ẹ ẹ mú yẹn ẹ kó àwọn bàtà yẹn sínú ẹ̀ ó ti yẹ yín tẹ bá ti kó sínú ẹ̀ ẹ̀rà fòdè fútu ẹ̀yẹn ẹ̀ka sínú ẹ̀kẹ́ fòdè ẹ̀kẹ́ fi sínú bàtà yín ẹ̀yinú ẹ̀rù yín rádà tẹ́ bá máa yọ jáde kò sí pé bóyá aṣọ kọ́kọ́ stain kò sí pé bóyá bàtà yẹn ó ha ara wọn torí ń gbà mí tẹ́ bá ti kó bàtà púpọ̀ jù sínú báàgì kan kẹ́ tó realize kẹ́ tó tẹ̀rí pé ẹ̀ ń gbẹ̀rìn ẹ̀ ń gbébọn àwọn bàtà yẹn máa ti àbọ̀ tẹ́ bá ṣe bí mo sọ pé kẹ́ you're good to go ìkẹta lórí ètò lẹ́ni òun náà ni fún gbogbo atọkùnrin atobìnrin fún gbogbo ẹni tẹ́ like leather shoes tẹ́ máa wọ leather shoes gan tẹ́ pé lover of leather shoes nìyí ẹ ra mú ọ̀gẹ̀dẹ̀ ẹ ọ̀gẹ̀dẹ̀ bíbó jẹ ni o <laughs> ẹ tún ṣe à <laughs> ọ̀gẹ̀dẹ̀ bíbó jẹ tẹ wá ti mọ ọ̀gẹ̀dẹ̀ tá a máa ń jẹ lẹ́nu yẹn ẹra epo ẹ ẹra mú epo yẹn kẹ́ fi ṣe bàtà yẹn kẹ́ fi pa gbogbo bàtà yẹn ṣàwárí àwọn nǹkan ọ̀gẹ̀dẹ̀ kéékèèké tó bá yí sí lára ẹra mú soft um, paper tissue paper to be precise ẹra mú ẹyọ kan yẹn ẹra fi ẹ clean ẹ tẹ bá ti mú soft paper yẹn ẹra fi ṣe àwọn Um, ọmọgẹ̀dẹ̀ kéékèèké tó bá rún sí lára ẹra fi nù kúrò as in slightly tẹ́ bá ti ṣe ẹ wo bàtà ẹ màmá ó máa dọ́kú bí egbin ni kí dùn kó pọ̀ gbogbo ẹ̀yin tèmi pátápátá ṣókí ṣókí ṣókí báyìí náà ní kíni òun náà lọ bẹ oge yẹ́sìkẹ́ ọ̀rọ̀ ẹ̀ ní báyìí gbogbo ẹ̀yin tèmi pátápátá mo ti rojọ́ mo ti fún yín láwọn tips ẹ̀ like fún títọ́ ṣáìtà máa ṣe kíni ẹ máa thank me later ẹ gbọ́dọ̀ ṣe thank you kẹ́lẹ̀ make sure pé ẹ try ẹ̀ out torí tẹ bá ti tọ̀wọ̀ ẹ máa pé àá ah, ah, eléyìí yàtọ̀jọ́ ara ah, ní báyẹn kí n lọ mọ mi sí gbogbo èyí tí mo ti sọ látàtàárọ̀ bí òkò ní wá mọ mi lásán màá tún gbé bọ́dì mi fún jẹ́ yìí ẹ kà lọ gbọ́rin Tọ́lání featuring Ricardo Banks bá mi lọ ẹ kà lọ gbọ́ bá mi lọ à ń bọ̀.